bàbá mi kẹ́. bàbá mi o kí ẹ ti ń rí. odindi odindi báyìí ni wọn máa ń. ẹ ṣeun bàbá mi. bàbá mi kẹ́ o. wọ́n di ológun. ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ni tá à ń fàbí ẹni gbẹ̀gbọ́ ti ọ̀rọ̀ àdìgẹ̀. kárọ̀mọ́ lọ́dọ̀ tàbí kẹ́sì pàdé rẹ̀ lọ́dọ̀ kókè lọ́wọ́ fíw ó wùwà bíi pé kò sẹ́ni tí ò mọ̀ ó wùwà bíi ẹni pé kò sọ́ba nílùú ẹ wá wo mo wo mo mo mo wo sùn tá a bá ní ká gégi nígbó á gé èèyàn mọ́ balógun balógun o, ní òfin ṣiṣẹ́ lọ́wọ́ ẹ ṣí ẹwẹ́ yìí. Fálágándá ti gbéra ẹ̀ dálẹ̀ àrímitán ọ̀dọ́ àrímitán ni àrímitán bẹ́ẹ̀ bá ro gbogbo àwọn nǹkan tí mo ti fẹ̀mí dí láàrin ìlú yìí ẹni jẹ́ wọn láàrin ìjókòó yìí rárá mo ti ṣe tutù tó pọ̀ lẹ́dí ara mi tí mo ń sán kí ẹkún ọmọ bá kọlù kí nǹkan burúkú ọmọ bá bàlúdà mo ṣe yí níwọ̀n torí tòní ni aṣọ oore torí ìrègùn làtẹ́ ṣe èyí tí mo sì ṣe yóò tó jọ mẹ́ta. ẹkọ mi ti ń jẹ̀fọ́ láwo ó ti pẹ gbọ̀ngàn sì sọ̀lù afẹsẹ̀dásẹ̀ rí àjọ láti ju aláyé tí náírà yóò sì fi pẹ́ iwájú lójúmọ́ ọ̀nà ẹ̀gbẹ́. ẹ̀kọ́ burú o kò o bó bá létí bí ò létí olójú kò lójú kò gbẹ ó tún káàkà ẹnu ọ̀sọ̀rọ̀ ẹ sì ń pé kí ìlú ọmọdù àwẹ̀dá ọ̀já gùn ibi ẹ bá bá dé ẹ̀yin náà ẹ̀ rí. balógun balógun balógun balógun. sàdédé kó má kó sẹ́nu pàǹpẹ́ kí ni ó ṣẹlẹ̀. Hmm, àgbẹ̀yèsí ọ̀rọ̀ balógun tó bínú lọ yìí ẹ jẹ́ àṣẹ sùúrù pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ pé tí ẹ̀fọn bá bàlẹ́ kínní àá fi sùúrù pa á ni. ọ̀rọ̀ balógun ẹ fọwọ́wọ́nú ni o nítorí pé bá a bá ní ká wo ti pẹ̀là ijó ọ bàjẹ́ bá a sì tó yọ ti pẹ̀là kó ò ní jó ijó ò ní dùn lórí ọ̀rọ̀ kí lu wayọ̀ mọ́tù kọ́mọ́ bàjẹ́ òun náà ní gbogbo ìdílé balógun òun ló fi run sí i kábíyèsí ẹ fọwọ́wọ́nú ni o ẹ sì fi yèdè kùn àgbà tí òbínú lọmọ rẹ̀ bọ́ o kábíyèsí o. àbíkẹ́ bá gbẹ́nu rẹ sóhùn ó má bàjẹ́. gbogbo ti lanu pàkà àbíkẹ́ tí n bá gbá olójú ojú rẹ jọ lè e lọ́wọ́ ni. ó dá lò ó dáhùn ṣé kíní kan tó rí kélé bí ó sì yìí ló ń lakọ mọ́ ìyá wa lórí. arábìnrin kí mo ṣe ṣe fún ọ tàbí òun tó pọ̀ kéèmí rẹ̀ kájọ máa sọ̀rọ̀ nínú àjọ wa. ìyá wa abẹ́wà nítorí pé bí mo ṣe ń gbọ́ òwò rẹ nínú àbàwà tó onífẹ̀ẹ́ torí rẹ̀ kò dá o. kí ló kọ rẹ. táyọ̀ ni kọ. ìbí táyọ̀. bẹ́ẹ̀ ni. táyọ̀ ìyá rẹ lẹ̀. èmi ni ọmọ ìyá táyọ̀ tí ń ta ọjà nísàlẹ̀ àbá. ọjà náà mo ti gbọ́ bá ṣe jẹ́ yín mọ́rí o. ẹ̀sẹ̀ yẹ̀ gbọ́ ẹsẹ̀ yà wá yà wá kúgbàkúgbà ó lè gbàgbọ́ kí ẹ̀rí nìkan ọ̀tẹ́ fẹ́ mọ bá sọ̀rọ̀ kí nítorí yàrá yàrá. fájà. ìgbà pí ìgbà tẹ́ ẹ bá rí kẹ́ ẹ mọ̀ pé ọ̀rẹ́ àbíkẹ́ pààrọ̀. bẹ́ẹ̀ ti rí ìyá wa. kájọ pẹ́ lórí nígbà tó pẹ́ lẹ́sẹ̀ káṣọ pẹ́ lẹ́nu kan lẹ́sẹ̀. kábíyèsí èmi ló dé lẹ́nu ọjọ́ nípa ẹ̀ ojoojúmọ́ ni oúnjẹ yìí máa ń tutù bí ẹnu ajá ní àgbọ̀ wọ́n dẹ̀ ní yẹkun alábàáwọn ojú mẹ́ta lọ ìjàpá erin àti lọ́rìnbó ṣebí ìyàwó yín ni mo jẹ́ kí ló dé tẹ́ẹ̀bì lè sọ nǹkan tó ń ṣe yín fún mi. àbí tí ọ̀rọ̀ àbíkẹ́ pààgò. ọ̀rọ̀ àbíkẹ́ ṣé kò tó rò ni. kábíyèsí ọ̀rọ̀ àbíkẹ́ pààgò mi ò jẹ́ rí eyín eyín funfun ní ààfin lẹ fi fi àárọ̀ ọ̀sán òwúrọ̀ lẹ fi ronú ẹ rántí o àwọn baba ńlá baba yìí wọ́n jẹ ọba yìí wọ́n fi sílẹ̀ fún mi ẹ ní ìlànà ìjọba yìí ẹ fún ma fi sílẹ̀ fọmọ ẹ dákun kábíyèsí Kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Àti kẹ̀ máa wù. Bí ìyọ ọkọ mi lẹ́nu láàárọ̀, tó ń yọ lẹ́nu lọ́sàn-án, tó tún yọ lẹ́nu lóru. Láti bí òṣùpá mẹ́ta, tọkọ mi ò lè wọ ìyẹ̀wò ìrònú ṣáà ní débi fún mi. Kò burú, ó dáa, ẹ ṣàfihàn pamọ́ bẹ́ẹ̀ ni.

àsìkò ẹ̀ ọ̀pọ̀ ìgbà ni mo sì yí ọlọ́ọ̀kan ṣoṣo ṣe jí mo es bàbá mi. Oya di. mi ṣe náà ẹ̀yàwó rẹ̀ dà. bàbá mi bàbá mi bàbá mi orí àfi adé orí àfi ọmọ jẹ tọyẹ kẹyẹ. àjàtà lọmọ tó ń jẹ ẹnu ẹran sínú ẹ. mo lójú rẹ lọkùnrin bí ọba ṣe ní ìjìyà ẹgbẹjà lókè ah, bẹ́ẹ̀ ni bàbá mi ẹ bàbá mi ọ̀rọ̀ kan ló rú lójú mo á fẹ́ kẹ́yìn ọ̀nà náà fún mi ẹ dákun bàbá mi kí nìdí gan-an tóbìnrin òfin wò sáàbùdà. kò sí wò ṣẹ̀dálẹ̀ ní ìṣẹ̀ṣe ni kò sí wò ọjọ́ tí pẹ́ náà rẹ̀ sì ti nà gbogbo gba ọ̀rọ̀ tó ń béèrè ọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀run náà jò lọ́rùn gbogbo àsìkò náà àwọn ọba tí ń bẹ lórí ìtẹ́ lásìkò náà ni ọmọ wọn tó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ọ̀fara gbà obìnrin ṣàfojúdi sí ni ipa gbìnítàdógún ẹlẹ́ẹ̀kejì ló bá bínú ló lóun ò bẹ̀rù bí mọ́. ṣé fojúdi. ẹ dákun bàbá mi tó bá wá jóbìnrin alágbára kan ló pé òun ó wò ó ṣe abúgágà yìí kan kí ni ó ṣẹlẹ̀. nítorí ẹ̀rọ adúmẹ̀kọ. tó tó yùn ni. àríkẹ́. bàbá mi. irú àwọn abéèrè wo ló ń bí mi léèrè kí ni tó olùdíbẹ̀ mọ́ ọmọ orú ọmọ tí mo bí o má ní sí àbẹ̀rún rárá má dé bẹ́ẹ̀ o mọ́rin gàlàgàlà débẹ̀ má jẹ́ kó jìjì rẹ kó débẹ̀ mọ́. ọgbọ́ lóbìnrin bá fojú lóru oru ó gbé. ẹ bàbá mi kò sí nǹkan kan mú kọ ní ìbéèrè náà ni. lẹ́yìn fojú di ìṣẹ̀dálẹ̀ ìṣẹ̀dálẹ̀ olóbi ẹ̀dẹ́lẹ̀. bàbá àbíkẹ́ o gbẹ̀ngbẹ̀lẹ̀kú gbẹ̀ngbẹ̀lẹ̀kú ti ń parẹ́ lájúbà tí ń retí bàbá ńlá bẹ́bẹ́ nì tí ó pa wọn. bàbá àbíkẹ́. bàbá àbíkẹ́. yàwá yàwá yàwá yàwá ìyá a ní ká pé wọ́n pé òru ń bẹ nílùú àwọn ọ̀kan láwọn lónìí mo lábẹ́ ká wá pè yín ṣàkíyèsí ẹ̀yà wa. mi ò déhùn olùwó ló wà tó tún ju ìyá wa lọ. ó ṣe ń yarí. ọ̀rọ̀ méjì yóò wọ̀n sáà ìyá rẹ̀ ló máa bòjì. ọ̀rọ̀ níbi tèmi àbíkẹ́ pààbò wà ọ̀rọ̀ ń bọ̀ fún ìgbò sì ni ẹ lè sọ fún àwọn yòókù yín kan gbáradì. Kárọ̀lé bàbá. Kárọ̀lé. Kárọ̀lé. Kí ìyá mọ̀ dúpẹ́ lọ. Kọ̀mọ̀sẹ́ni tọ́lọ̀ wọn mọ̀ lè yí padà ìwọ náà lọ wá kí olóyè láàfin ló kí a báyìí àpẹẹrẹ fi hàn fún bàbá rẹ tí ń bọ̀ sọ̀rọ̀ yìí tí bàbá wa ṣe wẹlé inú àmọ́ àpè lọmọkọmọ ìwà rere lọdà o nínú ìlú àbọgbọrọ mi. gbẹrin ni gbẹrin ẹ wọ́n sọ̀kòtò bàbá rẹ lọ́wọ́ wá ìsùn kẹ́ẹ̀sì máa wò ó sẹ́jọ́ rẹ ni kí sẹ́jọ́ rẹ ṣebí mi mo rí ọ tí mo pọ́n ọ lé o sì ń sẹ́ni àpọ́nlé ẹni pé fún ara oníkọ́ ní òkè lórí. bẹ́ẹ̀ ni ìyá wa. pàjá ṣe mo bá tẹ̀ lọ. pàjá sí. ẹ ti ló yà lé. yomi tó wa sórí ìlú ìlú wọn èyí wojú ni tó bá jọ ìwojú ni ọ̀tọ́ ló lóye ọ̀tọ́ rà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sórí látòní lọ lórúkọ mi àtòrúkọ wọn alálẹ̀ lóye ìwà rọ̀ lóye àwọn bá ti ọgbẹ̀nu sọ lé ẹni tó kú lágbà fún ọ. sọ̀rọ̀ tó ṣe lẹ́nu mo tọ́ sí gbogbo èèyàn lẹ́nu mo tọ́ sátọ̀ lé rẹ̀. mo tọ́ sí ìyáàlẹ̀ tó ń rìn. bàbá ẹ̀sà akẹ́jẹ́ ẹ̀sà akẹ́jẹ́. ọ̀pẹ̀ bàgbà ìyàwó yóò ọ̀rọ̀ lóye ọ̀pẹ̀ yóò bá dàgbà. ìyàwó ìyàwó ọ̀rọ̀ lóye. ìyàwó ọ̀rọ̀ àbíkẹ́ látọ̀ ní ìlọ mo sọ ọ́ lóyè. ẹyin báàgì báàgì lóyè báàgì olóyè ọ̀dọ́. ẹ dẹ́kun ẹ jẹ́ kẹ́mi náà jẹ olóyè àgbà. oyè máa kọ́. ṣé nílò ìtàn ọdún wòye àbíkẹ́ òun tí wọ́n fi ojú ẹ rí nínú ìlú yìí bí wọ́n fi ojú rẹ rí ọgbà pé mi àtẹ. ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀. dúró sí ni tó wà. dúró sí ni tó wà ẹni tá a bẹ lórí ti jẹnu wúrẹ́ kí ló kù tí ó sọ. Eh, kí ló tún bẹ ṣe. bá a sọ ti bẹ lọ́wọ́. Ah! ẹ sọ àjẹjẹ ẹ sọ àjẹjẹ ẹ sọ àjẹjẹ ẹ sọ àjẹjẹ ẹ sọ àjẹjẹ. ẹlẹ́kẹ̀ yẹ́wọ́ ṣe ń dé yẹ́wọ́ ni wọ́n. Ẹyìn Abíkẹ́ ẹ sọ àjẹjẹ. Abíkẹ́ ọmọ ń bọ̀ ẹ sọ àjẹjẹ. ọmọ ń bọ̀ Abíkẹ́. ọmọ ìfarabalẹ̀ sọ ọmọ. ẹ sọ àjẹjẹ. ìyàwó sì ni àná la bí wọ́n o. ìyàwó ìyàwó ṣé bá wí ṣébi wọn sì á mọ lọ sáàfin lélẹ̀. Ah, jókòó má lọ ìyá wa náà ni ọlá láàfin sáà ìyá wa náà ni ọlá láàfin ọlá láàfin láàfin la. Ah. èjì abẹ́ fún. àbí olóyè ọ̀tún náà kọ́ láti wọlé. bẹ́ẹ̀ni ìfẹ́ báyìí ọbẹ̀ ní ọbẹ̀ ní. kábíyèsí o. kábíyèsí o. ọtún ṣubú. èmi ló dé. òṣìṣẹ́ ah! báyìí wọlé látò fídíò kí o. kábíyèsí bẹ́ẹ̀ la mọ̀ ọ́ bí ni ẹ fún ọ̀gbìn bí ò bá nídìí obìnrin kúkú jẹ́ kú mọ́lú èmi ọmọ wípé ká pàdé ọmọ rẹ ni lójú ọ̀nà ká sì gbà ní mọ̀ràn wípé dáadáa nílé ayé nípé ọmọ tí nílé ayé o wọn bá ní mú rí wá kí n fọrùn lẹ o àbíkẹ́ ló ṣe ń báyìí o nínà ìpọ̀ kábíyèsí bí wọ́n ṣe nà mí bẹ́ẹ̀ ni wọ́n gba bàtà ni wọ́n gba lẹ̀kẹ̀ kábíyèsí ó lágbára o. ọ̀tún kábíyèsí. òbúkù. kábíyèsí lọ́nà òbúkù ṣerú àbíkẹ́ ló pàdé lọ́nà tó mọ̀ fún nímọ̀ràn. ọ̀tún mọ̀mọ́tún dáadáa lásọjá ni ó ti kọjá ayé ẹ̀ lọ́dọ̀ ọmọ àbíkẹ́ ni. ẹ dákun kí ló burú nínú kí ọ̀tún bá àbíkẹ́ wí àbábíkẹ́ gan-an ni kò sọ ọmọlúwàbí láàrin. ìyá ló dé hmm? àlọ́tún alásọjá àmú ni ọ̀sán mọ̀ kó súnmọ́ mi dáadáa alásọjáàmù lọ́tún. lukosi ìwọ́dé tọ́ọ̀mù sọ kàtàkàtà mi ọ̀rọ̀ àsọjáàmù bíi ti bò. òkun hmm, mọ̀ pé mi àti amọ̀ra wa dáadáa ọ̀tún olóyè hmm, èmi náà mo súnmọ́ ẹ̀. àbíkẹ́ ìwọ́dà. Bàbá ti á jẹ́ tó ń jẹ́ tó ń jẹ ọ̀ràn ká kí ni ti ń wuyọ́. Kí ló lóye ọ̀tún ṣe fún ọ lọ lè gbàdé pẹ̀lú ọmọ rẹ̀ láàrin ìjà? Ẹ bàbá mi olóyè ọ̀tún kọjá àyè rẹ̀. Kẹ́ ẹ mọ̀ nǹkan jẹ́jẹ́ mò ń lọ o. Mo bá pe bàbá olóyè ọ̀tún mo ní bàbá kẹ́ ẹ pẹ́ o. Bọ́lá tí bàbá òdà ń sọ́dà àbíkẹ́ wá ní ẹ bàbá ẹ mọ̀ tí ń tọ́ dáadáa ẹ dákun bàbá mi sẹ́ ń tọ́ mi ń ta tẹ́lẹ̀ ó ń rán mi sí inú. ẹ síbẹ̀ síbẹ̀ olóyè láàrin òun ló tẹ̀lé ọba èyí á sì yí ó ṣe fẹ́ máa o ó ṣe fẹ́ máa o kò má dárú rẹ̀ kò má o. mo sì ń kìlọ̀ fún tó kù kì í sọ ẹ má bínú bàbá mi ẹ má bínú bàbá mi bàbá mi àjàǹdà lọ́wọ́ tí sẹ́ ń nana síbẹ̀ bàbá mi o. ẹ̀ṣọ́ gbèrú. ẹ̀rọ odò á sùn. èmi ni kára ilé òkú látàárọ̀ tí mo ti rẹ́ṣọ̀ mù mí sẹ́. bàbá ní sùúrù wọ́n yìí bá bẹ́ẹ̀. ẹ̀yin bẹ́ẹ̀ bá pẹ̀ ní gbọ́ àwa gan nígbà ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ lórí ẹ dákun ẹ ìyá wa ẹ̀ wá pé kí ẹ kí àṣẹ olórí ibú tó dúró lẹ́yìn ni o.

àpèlé ah, ní ọ ọmọ àtúkù wọn balẹ̀ kéde. Ah, ẹ dákun ọmọ àtúkù wọn balẹ̀ kéde léyìí wọn pọ̀ wò sọ wọn lè ẹ̀yin méjèèjì wọ́n ń jà torí ẹni mẹ́lẹ̀ ta ni fẹ́nu ẹ̀yin méjèèjì. èmi ni ò yá wa. sọlọ ni ìbúlẹ̀ ẹ̀yin méjèèjì ni. ta ni ó wàá fílẹ̀ fúnra wọn náà ẹ̀yin méjèèjì. àṣàbí ni kí ló ń kọ tiẹ̀. àtọ̀dá ni yá wa. àtọ̀dá wọ́n sùn ọjà ní. àwọn yà yà wá. àwọn tún ọjà àwọn àtún. àbíjá. ìdájọ́ mi rèé o oríṣi bàbá mi nílò láàrin ikọ̀ ògbọ́dọ̀ kìkan ní ọlọ́fà mọ́jọ ẹ̀ẹ́dẹ́kùn tí kan bá wájú kan nílé ọlọ́fà mọ́jọ kọ́. ìyá wa òkun ní máa ń jálẹ̀. òkun ní jálẹ̀ bẹ́ẹ̀ ni ìyá wa máa jogun kó wọ́n dọ̀tẹ̀ ẹ̀pín ìlàrí. ẹ wá gbé ọkùnrin ẹ gbé lọ sẹ́kùlì ó wọ́ orí ẹ̀jà ó rí dàtí bàbá mi fi jagun bẹ̀ kọ́ ọ wá mu kọ́ ọ pinrin bọ́ láre tí kò gbọdọ̀ ní kọ́lé ọlọ́pàá. Balógun ṣé bí wọ́n mú pè ẹ ń wó pè ọ́. ẹ mẹ́ta là ń gbọ́ fọlọ́jà ó lè sùn mọ́ bẹ́ẹ̀ òjì ń bínú. ká ní wọ́n bí mi àbí mi sọ́ba bí. ọmọ àbíjẹ́ dàpọ̀ bá gbẹ̀tù sínú nù dákun fi èdè nù bí àbíkẹ́ ló bá ṣe ibi tó ṣe pa wọ́n fọ̀wọ̀ gbà lẹ́rìn jìnnà ẹ̀bẹ̀ ni mo bẹ́ẹ̀ àbẹ̀bẹ̀bẹ̀ wọ́n ní wọ́n bẹ̀ kó bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ń tá a bá ṣe fún mi dákun fèrè mi. ọmọ ìlú ní kíkọ́ ti fẹ́sùn pa ẹsẹ̀ lórúkọ wà ẹsẹ̀ lórúkọ wà fún bẹ́ẹ̀ ni. ẹ ẹ gbọ́dọ̀ tí wọ́n ṣàlórí Ah, ẹ ti ṣe. òrèrè dadi náà ayẹyẹ tadi ko ọ̀wọ̀nà wọn pàdé ọ̀nà ibikíbi tẹ́lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ mo fẹ́ bára mi mẹ́. ẹ ọmọ ẹ ti lọ èsì òrìṣà kí ló dé wọ́n mú ẹyin mo ti bí fún ọ tó gbogbo ló ti jà mí ẹ̀jẹ̀ ló ti bọ́ sọmi lára mi ọmọ ìlọ ayá lọ ṣé wo tún wá fi mí lẹ̀ èèwọ̀ èèwọ̀ àbíká dìde dìde lẹ̀ adódòrò ọlọ́dà ó yà lọ́jà olùkẹ́kẹ́ lọ́dà ó ní ìrẹ̀lẹ̀ olódùmarè ọ̀sán ni mo bọ́ láwọ èèyàn mẹ́fà dìde bímọ lóòjọ́ ọmọ rẹ̀ àdìde bákùnà bí tiẹ̀ lóòjọ́ ọmọ rẹ̀ àdìde àbíkẹ́ ìdè lẹ̀ ìdè. yéṣọ́kè ìdè ìdè lẹ̀. òrìṣà abúgágà n ò fojú di ọ́ o n ò fojú di ọ́ o mo mọ tó yẹ kí n ṣe ó tẹ́ mi lọ́rùn kí n fẹ̀mí mi rẹ̀ ní ẹ̀ bí n bá padà dé ó wá sí ibi ọkùnrin. ìwà wo nu ìwà wo ló ń kọlẹ̀kùn ọ̀sìn ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ ìwà wo oníkọlẹ̀kùn ọ̀sìn ilélé ilélé ìwọ wo oníkọlẹ̀ pọ́sìn ìgbọ̀gbọ́ ìgbọ̀gbọ̀. èmi balógun èṣù ọ̀lẹ́jọ́ ni èmi ni mò ń kanlẹ̀ fún ọ̀sìn ìràngbọ̀n tí àgbọ̀n. balógun ọkọ àkè ọkọ àkè. balógun èṣù ọ̀lẹ́jọ́ ìrànlọ́wọ́ wo ló fẹ́ ká ṣe fún ọ. ọmọ mi ni mo wá mo fẹ́ kó o gba agbára kan agbára ó dáná kò burú. àjẹgbó. sẹ̀mí rẹ ti yẹ fún lójú afẹ́fẹ́ tó wá mú ògùn aláǹtakùn tó fi sẹ̀mí rẹ rọ. bíyẹn bá kú àfihàn kú gbọ́kẹ̀lẹ̀ bá kú àfọmọ rẹ̀ lókun lọ́láṣẹ́ àmà sí ilé mọ́ ọmọ wọn ní ìgbógun ẹbí. ni mo ṣe mọ́mọ́ mi wá ẹ̀mí mi ti wò ní ọ̀dẹ̀dẹ̀ mo sì ń wò pé bí wọn bá sí láyé mọ́ kí nǹkan kan wọn sọ̀rọ̀ mi lẹ́yìn ni mo ṣe mú wá kẹ́ ẹ bá ń tira fún ẹ bá ń gbé agbára ńláwọ̀ kápá ọ̀tá kankan fún mi ká ọ̀pọ̀ nínú ìṣòro. ọ jẹ́rí kan mọ̀sán bọ́ ọ bá jẹ itan ẹran ó ti di ẹran lọ mú wá lójú ayé rẹ lẹ́yìn rẹ nǹkan ò ní sọmọ rẹ. ọmọ rẹ ọmọ àwáyé ni nǹkan ò ní sọmọ ayé àbíkẹ́ o wò mí wò ojú mi ní kọ́ wo ojú kò lónìí ojú kò ló jẹ́. èmi rẹ àjọ dójú pọ̀ lọ́nà ibẹ̀ ibi ojú rẹ ti mọ́wọ́lé ayé láàrin tó wà yóò balẹ̀ ní gbólóhùn. balógun èṣù òlẹ́jọ́ ṣé kò wá sí o tá a fi rí ẹ. yóò sí nǹkan nǹkan àti nǹkan náà ní ọjọ́ nínú ìpapọ̀ ọmọ mi ni mo mú wá mo fẹ́ kẹ́ ẹ bá ń dáàbò bò mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe é bí ọta inú omi kí nǹkan kan má ṣe lójú ayé. lẹ́yìn ayé mi kí nǹkan kún mọ́ sí é kọ́mọ náà ó dàgbà kó dòwú gbogbo àwọn tí bá ń lépa rẹ̀ ojú rẹ̀ ni kí wọ́n ṣe máa dẹni ìgbè. balógun gẹ́gẹ́ bàdéhùn ti bẹ láàrin wa ó ò lè gbà kan tì lọ́wọ́ wa ká má fún ọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àbíkẹ́ o ojú mi ni kó o wò ó. ojú ẹ̀jẹ̀ ooo. mo jẹ́ o gbogbo ohun tó ń sọ mò ń gbọ́ mo ti rí ọ láti ilé o inú mi ò dùn ọ̀ ní tààràkà wọ́n ti lu ọmọ náà ti kò ní gbà àwọn ṣe gbé àbíkẹ́ o àbíkẹ́. fẹ́ kó sílẹ̀ lára rẹ ọ̀ ní ṣìṣe ọ̀ ní tójú lẹ̀ mọ́lẹ̀ òbí wo gbogbo ẹni jẹ́wé o ẹlẹ́lẹ́ ò léwé jẹ ọ̀ ní parí máyé lójú wọ́n wọ́n ẹ̀yìn àgbà ẹ̀yìn ilẹ̀ ẹ̀gbà o <laughs> inú rẹ̀ dùn ó sọ fún ọ ó sì lọ náà. àwo jáwo lọ. àwo a máa gbáwo mi torítorí bẹ́ẹ̀ àwo a máa gbáwo fò tápátápá. ọ̀pá tẹ́ ẹ fi tẹ̀lẹ̀ sọ́gùngùn òkun ẹ̀yin lẹ́mọ bí ó dé ẹ̀yin náà ni ẹ lọ bẹ́ẹ̀ wò kẹ́ lọ wò wá ọmọ mi ni mo fẹ́ kẹ́ ẹ bá ń wẹ̀ dá mo fẹ́ kẹ́ ẹ bá ń fojú funfun wò ó mo fẹ́ kẹ́ ẹ bá ń dira fún un mo fẹ́ kẹ́ ẹ ṣe obìnrin bí ọkùnrin mo fẹ́ jẹ́ mo fẹ́ kí nǹkan kan dààmú ẹ̀ lójú ayé mi ni àbí mo sí láyé mọ́ ẹ dákun máa lóògùn èṣù lẹ́jọ́ kò sí nǹkan ọba fẹ́ nínú àkàtà wa ìtọ́ ni gbogbo tó bá fẹ́ lórí ọmọ rẹ ó ti ṣeé ṣe. bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ohun tó ti yá kan kì í tún pẹ́ mọ́ o ẹ jẹ́ ń ká ṣe ohun tá a ní ṣe ní kíákíákíá. ọmọ wa yóò ṣàìmú. ìṣẹ̀ṣe lágbára ìṣẹ̀ṣe lágbára ayé borí mi má gbà bòdì kó máa ń gbà bí lọ́jà fẹ́ bí kọ́nà. Ìṣẹ̀ṣe lágbára ìṣẹ̀ṣe lágbára orí mi má gbà bòdì kó máa gbà bí lọ́jà. Ah! Ẹ̀yin aráàlú gbọ́mọ̀rà ẹ tún jẹ́ kí bàbá kan ṣoṣo tó kù tí mò ń wojú rẹ̀ kó tún lọ bàbá mi ìyẹ̀rọ ọ̀kẹ́yàn ló fàmọ́jọ́ máa bí sojú kọ ìjàkadì lóró ó tọ̀ ma bàbá mi mọ̀ tó ti lọ́nu bàbá mi tó ń ká mi níyẹ̀kọ̀ tó ní ṣe jẹ́jẹ́ lẹ̀ ń yọ̀ ó ti lọ o yí wàá nà yẹ tán ń jẹ́ kẹ́ fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ń sọ fún yín pé àfi kẹ́ ò lè pò fi mọ́ ọ àbíkẹ́ tùdọ̀ yín mọ́ímọ́í àbíkẹ́ ti gbóyin àjò tí ń bẹ lálẹ́ èdè ọ̀run ará ayé ò gbọ́dọ̀ mú o èrò ọ̀run ò gbọ́dọ̀ bù kọ́nú wò èèwọ̀ rẹ̀ o. ẹ ǹlẹ́ o èèyàn mi ẹ má bínú pé mo pè yín kò sí nǹkan méjì tí mo pè yín fún ju pé a ṣe ìpàdé láàjì lónìí lọ ẹ̀yin kò sì sí nǹkan tá a fẹ́ ṣèpàdé lórí tó ju ọ̀rọ̀ àbíkẹ́ páàgùn yìí náà lọ ẹ wá gbọ́ o mo wá fẹ́ kí kọ̀ọ̀kan nu yín kó lọ rè máa rohùn tá a ṣe lórí ọ̀rọ̀ àbíkẹ́ wọn ò sì ní fẹ́ kẹ́nì kankan nu yóò mọ̀ ọ̀rọ̀ sọ o kékulé ó wá kó sọ fúndoko káàdì ó gbọ́ kó lọ rò fún ọ̀bẹ pé èmi olórí ọ̀dọ́ o mo pè pàdé láàjì lónìí mo wíire àbí mo wíire. kábíyèsí olúwa mi ìgò fẹ́ yìí ṣé ẹ fún ọba báwo kábíyèsí ẹ̀yin àgbà ń lẹ́ lọ́lẹ́bọ̀ lẹ́pẹ́ kékeré ọ̀yọ́ àgbà ọ̀yọ́ ọmọ ọ̀yọ́ ní í ṣe ẹ̀yìn lórí ọ̀rọ̀ àbíkẹ́ páàgùn tí yóò jọbọ ó sùn débi táwọn olóyè ò borí lóṣùká táwa bá àwọn ọ̀dọ́ ìlú ó fojú kunrun lórí ọ̀rọ̀ rẹ̀ ló gbà wọ ọ̀dọ́ wa sára àbíká bèèrè ẹ̀yìn àwọn àgbà sì lọ́wọ́ bọ̀ wọ́n pé kí sóbìá tó dégbò olúkàmí là á ké sí bá a bá sì fẹ́ ká láti ṣe ó gbọ́rọ̀ ìkéjìta láti sọ́rí etí ọmọ ẹ̀ láti sọ ló jẹ́ kí àwọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ kìmọ̀pọ̀ tàbí lọ rí bá kábíyèsí. ṣé ẹ rí arákùnrin tẹ̀ ń wò yìí ọ̀kẹ́ ni orúkọ rẹ̀ ọkọ̀ àárọ̀ àbíkẹ́ páàgùn òun lẹ̀ ń wò yìí òun ni àbíkẹ́ páàgùn bí ọmọ rẹ̀ tó. nígbà tí àbíkẹ́ fẹ́ sọra rẹ̀ di ọkọ nulẹ̀ tó fẹ́ gbéyàwó lé òun lọ́wọ́ òun ló mú ilé dànù òun ní ẹnìkan tí ó lè bá wa mú àbíkẹ́ pàgùdé ń dà lórí a sì ti ṣèlérí fún wípé a fún ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn kábíyèsí. gbèsè wo gan-an lẹ ti wá gbé báyìí. kábíyèsí kábíyèsí lórí nígbà tó èmi lọkọ rẹ o ọjọ. ò sì ní tẹnu lé lérò pé wọn gba yìí ń gbé èèyàn bá gbogbo tẹ́ ẹ bá fẹ́ lèmi ó ṣe tó bá lèmi ṣe wo torí pé mo ti súnmọ́ ba níwọ̀n èdè kan mo sì jìnnà sọ́ba níwọ̀n èdè mẹ́fà gbogbo tẹ́ ẹ bá ti fẹ́ lèmi ó ṣe àmọ́ dídùn lọ sóṣù láàmú. ọ̀kẹ́ ìwọ lọ́kọ rẹ̀ lọ́kọ ẹ̀ rí. ìgbọràn àbíkẹ́ ipò yóò di àfi ẹ̀yìn tẹ́gùn fi sọ ha ẹ bá mi jọ ẹ wo èmi la ò ní èmi la ò ní máa dùkẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní bàbá gbẹgbẹgbẹ ní sàrò àtẹgbẹ ńlẹsẹ tẹnà lágbá lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin lẹlòlú ìlú àṣẹ ẹ̀yin wá wò ó ìrùkẹrẹ tẹ mú lọ́wọ́ òun yóò da bẹ̀rẹ̀ yóò dókè ní mọ ẹ̀yin lọ́wọ́ ẹ̀yin ẹ ní irun gbèsè olùdó ìdíbi wọn kà sí. Oh, no, ọgọ̀. ń bẹ. Kò sí ẹran kẹran tí ẹ bá wá nà wá tí ó sì. Àwọn abẹ́yẹ rajà azu. Olùkọ́ ọjọ́ ìta yẹn ràn jẹ́ bushmeat like. Àbíkẹ́ ọ̀rẹ́ mi ẹkùn ló tẹ̀sùn. <laughs> àbíkẹ́ rẹ̀ mi. ẹkùn ló tẹ̀sùn. bọ́ọ̀dù bọ́ọ̀dù. bóò ni ìyá rẹ gan. ìyá rẹ lọ́ba dé. ọ̀rẹ́ mi ò gbọ́ bẹ́ẹ̀ o. bọ́ọ̀dù. yóò gbọ́ bẹ́ẹ̀ o. yóò gbọ́ bẹ́ẹ̀ o. àti ìbámu ìbámu yìí. níbi tí ayé lajú lè àgbẹ̀ tí civilization bá wà bẹ́ẹ̀ nínú ìlú àwọn oníṣègùn máa ń múra báyìí sálà wọn ni. àbíkẹ́ bó tilẹ̀ lọ́rùn àbíkẹ́ kan àbàwọ̀ ayé kan àbíkẹ́ kan ojúmọ́ kan òkun pọ̀ àbíkẹ́ tó bá ní kílẹ̀ lanu kó gbé èèyàn yóò gbèmí lóde bẹ́ẹ̀ ni àbíkẹ́ jọdún mẹ́bìrì kankan sọmọ ọba lòun ni abọmọ lóye abọmọ president abọmọ gómìnà tó fi lẹ́nu tó yìí kí ló ṣẹlẹ̀ kankan. àbíkẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ̀ẹ́sẹ̀ wà ń oyè rẹ̀ nínú ìlú wa yìí ó ju ọmọ ọba àti ìjòyè lọ. àyọ ẹ lọ ẹ má ti dàpọ̀ mọ́ra wọn ṣé èèyàn kan tó wà tó tún ní agbára àbí tó tún nẹ́nu tó ọba nínú ìlú. ẹ lọ́rọ̀ kí ni ìtumọ̀ fáàgùn tó ń jẹ́ ẹni tó bá mu òògùn kọjá àyè kò ní yẹ pagbo. àti tó wá rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ ìkẹsì mo fẹ́ rí ẹ̀rọ kékeré. ìyún kéré ó kéré ní sẹ́kẹ́lé dùn àti ìṣe kò sí. sẹ́lú ẹlẹ́lẹ́ ẹlẹ́ wọ́n kọ́ lẹ́tí wà sálẹ̀ fún. ẹ ẹ ti ká kẹ́kẹ́ àsùnmí wọ́n ń chaṣẹ́ bóyá o fẹ́ fi wá wò sẹ́lẹ̀ àfi àfi àfi àwọn tíátà ọmọ ìkọ́ ọmọ ìkọ́ fi ní kọ́ra ah! láì ó mọ̀ èrè wọn ló fẹ́ rí èmi èèyàn ló mú yóò mọ̀ ní sùúrù mọ̀ àti ẹgbẹ́ bá yẹn sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ jẹ́ kí ìlú rẹ̀ dà ìyá mi ò mú tayọ̀ ìyá ìwọ kan ajé ẹ kú jókòó ẹ kú fi pọ̀ níta gan o kódà hmm, ọjà wá wàrà wà. púpọ̀ ètò wa ṣe lónìí aṣọ àwọn ẹgbẹ́ ẹ̀ ìyá mi ẹ ìyá mi ẹ ṣeun. yẹ yẹ sídà yẹ jókòó kí ló ṣe é lọ jókòó járe ẹsẹ ah ẹ ǹlẹ́ o ẹ̀yin ọ̀dọ́ ẹ kú pàdé o ẹ má bínú pé mo tún fi pàdé pàjáwìrì lórí ọ̀rọ̀ tá à ń ṣe pàdé lé lórí látijọ́ yìí náà mo tún ní tún pè yín pé kí lẹ rí sọ sí àbí kí lẹ rí rò sí àbí bá àti máa wò rè é. Hmm. àwọn bàbá wa mọ̀ nínú àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n ní pẹ̀lú ni èkó wúlò ọmọ náà dòye dání ẹ wò tútù mi lẹ́nu ìlú bíyọ̀ òótọ́ láti sàsọ bí eré bí eré alábọ̀ orí ṣe bẹ́ẹ̀ ó dé. ẹ dàgùn ẹ dáa lè òpònú èèyàn ni ó lè ti lágbájá sọ lèmi náà fẹ́ sọ ní tí àdìsá àti kẹ́mi wí ní bẹ́ẹ̀nu lèmi náà tí mo fẹ́ sọ jáde. pé nǹkan nǹkan náà gbogbo yín jọ ń rún. ní o olórí ọ̀dọ́ ìlú ò ní bàjẹ́ o àwọn alálẹ̀ ilẹ̀ yìí bá wa tó lu ìsà. ẹ ẹ rí bẹ́ẹ̀ mi ṣe rí ìpè ẹ̀rú gbà mí èmi sì mọ̀ pé lórí afẹ́fẹ́nu tá à ń ṣe yìí lórí ọ̀rọ̀ ọ̀kẹ́ iná ni àbí lórí ọ̀rọ̀ ọ̀kẹ́ iná kọ́ lórí ọ̀rọ̀ ọ̀kẹ́ iná ni ẹ̀rù sì ń ba èmi nù lù yìí ẹ̀rù ń bà mí gidigidi ni o torí pé báwọn pé bàbá mi jẹ́ èèyàn kan lùlù ni èmi gan ti fara síbì kan tó bá lọ lórí ọ̀dọ̀ ọ̀kẹ́ ló lọ tiẹ̀ táàrí mọ́ ẹ̀. àbí ajá ké sẹ́dùn ẹ̀dùn lọ àáké sọnù a ò rómi ra ọ̀rẹ́ jẹ. ọ̀rọ̀ lẹ́gbọ́n ẹ̀yin ọ̀dọ́ ṣé ẹ rí ní gbogbo ìgbà tí mo bá ti rántí wípé mo wà láàárín àwọn òpin gbòǹgbò tó bẹ ọ̀kẹ́ ní ọ̀wẹ̀ ṣé inú mi máa ń bàjẹ́ gidi ṣe ló máa ń dàbí wípé èmi ni mo ti lọ sí ẹnu. Ah, bọ́ládé mo rò bó ṣe rò ó níbi gbogbo wa la mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sọ́kè àwa la fà àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ah, mọ̀ sọ́rọ̀ èmi àtàṣàbí ọ̀rẹ́ mi níjọ́ kìíní àná eré ọmọdé lásán náà ṣe kó tó di pé olórí burúkú àbíkẹ́ páàgù tó sọ́dọ̀ ìdìbò wọn wa lọ́wọ́ tó ní ọmọ tẹ̀dá kọ́mùkọ́ ah! bẹ́ẹ̀ méjì. mo tó kúkú ló sọ ó dá mọ̀ ìwé lọ́jọ́ náà yíyan ọ̀dà àti ọ̀rẹ́ yìí kó tó di polówó burúkú ó sì mú àtọ̀dá ó sì àgbẹ̀lẹ́jù bí ilé ìṣesí. ẹ̀yin àtọ̀tún àtòsì gbogbo ń tẹ pátápátá ló dáa ẹ̀jẹ̀ wá gbọ́ o wọ́n pé olówó kò lóògùn ilé ọba di méjì ogún wọn mú kan kò lówó kò lóògùn ayọba di méjì ó fún òun ó gbà kan kò lówó kò lóògùn adé ọba di méjì ó fún òun òògùn kan bàbá ah, firu ẹni bẹ́ẹ̀ yóò tù. yóò ṣe máa jẹ́ ìbàjẹ́. olórí ọ̀dọ́ àbí kí ó jẹ̀lú yìí tá a wá tètè wá nǹkan ṣe sí i. lóòótọ́ yóò jẹun pátápátá. ẹ wá rí ọ̀rọ̀ àbíkẹ́hùn apá ìkejì ẹ má jẹ́ kí ewúrẹ́ wa gbàgbé olórí ẹ̀kọ́ kágùntàn wa gbàgbé eléèrí bọ̀lọ̀bọ̀lọ̀ tí ayérayé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká máa ṣàfẹ́rí ọ̀kẹ́ ọ̀kẹ́ gbọ́dọ̀ nù báyìí o àmọ́ bí ó wà àmọ́ bí ó wọlé sí jókù ní àbọ̀sọ̀nù ẹ̀yìn ẹ dákun torí ọdún ẹ̀yìn eléyìí ti ṣe fún gbogbo àwọn ọ̀dọ́ pátá bá ti rí ọ̀kẹ́ àbí bá ti mọ ibi tí ọ̀kẹ́ wọlé sí àkọ́kọ́ nù ìkejì ọmọ ọ̀kẹ́ tí àbíkẹ́ bí fún èyí tí ń bẹ nílùú òkè lọ. dada kan ọ sọ náà. bá a ti máa ṣẹ̀tọ́ lórí rẹ̀ tí yá ò ní jẹ́ ọmọ nì. òun fẹ́ fi wo amúlọ́kùn fún un. ẹni ó bá lọ́kẹ́ kan ọ̀kẹ́ méjì ó ọ̀kẹ́ tọrọ ni kọ́bọ̀ sísì ni oúnjẹ ni láti máa fi ṣèrànlọ́wọ́ kúkú wá sílé mi lórí ọ̀dọ́ àbí kò lọ́mọ kíṣẹ̀ tó lórí ọmọ orí yẹ̀ ẹ̀yin ṣe é faramọ́ tí mo sọ àbẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi rẹ sọ̀rọ̀ látẹ̀yìn àlejò wa lápá òkú àlejò wa àbíkẹ́rì lápá òsì àmọ́ òkúta wa wá sọ́dọ̀ yìí wọ́n rí gbogbo àwọn òkùnkùn parí ni wọ́n á rí báwọn òkúta ẹnu òbí parí ẹ̀ ń gbé sí ẹ̀ àti bí ìgbà ìgbẹ́kẹ̀ òun yẹ ẹ̀ ń gbé sí ẹ̀ ṣá. kí ọkọ̀ máa dà kan sínú fẹ́sà Lọ́dọ̀ tán. Bẹ́ẹ̀ kí sí bóyá kí òun ní. Kí mo kọ̀ọ̀kan wá bá yín sọ? Ṣé bóyá kí wọ́n bá yín kó tẹ̀lé ní lọ sí èmi náà ò wá ṣe ṣeréṣeré o mo ti múra yín wá rí ẹ o fún ìgbésẹ̀ àkọ́kọ́ lè lò ṣe é ní pé mo kàn ìwà sọ lásán pé kẹ̀kẹ̀rẹ́ mi lọ sí èkó kẹ́ lè mọ̀ pé owó wà lẹ́kọ̀ọ́ táwa wà ní o tó ti yé yín mo múra wá ni mo lè make àwọn arrangement kọ́lẹ̀ fún kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ èkó táwa ń gbé èkó àkété kò ṣe ẹ̀rọ kan gba ilé ẹ má yẹ kó ya ẹ má yẹ kó ya sẹ́rí yẹn ni fún lẹ́pọ̀ àkọ́kọ́ eléyìí ni pé mo kàn wá bá yín sọ. kò márùn-ún náírà wà lẹ́sùn. ẹ owó ò lè wà lélẹ́yìí owó ò lè wà lélẹ́yìí. sẹ́rí eléyìí tún kọ́ o eléyìí tún kéré nínú nǹkan tó ń ṣe nínú wọn. tí mo wá gbà láti tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ mo mí ní èkó àkété èkó tí yóò tóbi táwa wà o lówó ti wọlé ẹ̀wọ̀ ẹgbàgbé mo tún gbé mi wà fún sẹ́rí lẹ́yìn ẹ má jáyà ẹ fọkàn balẹ̀ owó eléyìí ò ṣe owó ilẹ̀ wa bí owó òkè òkun ni dọ́là ló ń pe eléyìí eléyìí ni pé ẹ gbà ní lẹ́nu láti lọ sí òkú ẹ wọ ẹ fọkàn balẹ̀ ẹ lè ní problem ṣé ní bá máa àrígbà tí mo ṣe fún yín gan ní bá máa dé ṣé gbogbo àwọn ọmọ yìí pátá tọ́jú àga ẹni tó dúró ìdí ara wọn ìyá yìí ṣe má máa fi dé ẹni tí a ti wà ó di ẹgbàá ọ́fíìsì ẹ̀hẹ́ ìmúlò ti rí wọn bẹ́ẹ̀ ṣe é dáadáa ìyẹn fún gbẹ̀gbẹ̀gbà láìpẹ̀lẹ̀ fún. ṣé ní àfikún ọ̀rọ̀ màmá wa gbogbo àwọn nǹkan tí mo rí lára yín ìlú ìlú ẹ̀ lẹ́kọ̀ọ́ owó òkìkí ẹ máa rí owó tí bẹ́ẹ̀ iná máa dùn pé yes owó lè bí wọ́n fi padà wá sí ìlú yìí gan-an àjàgàgàgàgà rẹ́ǹjì kan kéré. Ah, ah, Màmá. Àbíkẹ́ Àbíkẹ́ ewu ọ̀tún ní ìyún. Ayé ló lọ́ọ́ jẹ́. Ayé kò ayé kò ebi ra àjọyọ̀ ìkó yìí. Arákùnrin yìí lé fìlú bàbá mi lẹ̀ o. Ìlú Gbọ́mọ̀rà ní abẹ́ ìwà àgbà mi ni. Kí ni ah. mo fẹ́ lọ sí ní ìyá mi? Kò sí ìtẹ́ lè ṣe. Èmi ò gbọ́ o. Ó lọ. Ó lọ. O pé òórè kó òórè kó. Níbo ló ń ju ìyá rẹ sí? <laughs> Iyún ké ìyá mi kí ìmọ̀ bí ṣe sọ fún ìyá mi kóhùn réèbù èkó fi yún lẹ̀ fún ìlú. tó bá rí bẹ́ẹ̀ aláfọ̀ tí n bá tẹ̀lé ọmọ èkó ìgbà wọn yóò padà sí. ikú ti lẹ́kẹ̀ẹ́ ṣe rí rẹ̀ pẹ̀lú ibi kí nǹkan tó lágbájá o sáré lọ ọjà kó ní ó ṣe nǹkan lè lẹ́yìn náà bá wá dé ẹ bá nǹkan tí mò ń sọ fún ìjọba ti rí nínú owó tí mo yẹ lọ́sọ̀ọ́sì ẹ lè fowó ránṣẹ́ tó bá dẹ̀ wù yín ẹ lè lè kówó yín kẹ́tù padà wá sábúlé kó o sì fọ́tún lé bẹ́ẹ̀ kẹ̀ṣà àti lówó ni má wo èsì tálẹ́ǹtì yẹn ní ṣó lẹ́kọ̀ọ́. dáadáa à ń lè kó o owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ó ọmọ yẹn ṣe tá a ṣe nínú ìlú àyè tí a fi rí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí owó tí ń bẹ lọ́wọ́ mi àtọ́rú owó báyìí nínú ìlú àyè àbíkẹ́ dáadáa ronú sí o á lọ ẹ̀kọ́ ni o á rà á tẹ̀. ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ wẹ̀rẹ̀ ń jẹlẹ̀ ìdáwọ́ ọmọ rẹ̀ fi sápá ọ̀sùn ẹni náà sápá ọ̀sùn á yọ ní. ó tó yí ara àbọ̀ ọ̀tá ó gba orí ló gbàlejò. arákùnrin. àbíkẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ò gbádùn gbádùn ọ̀rẹ́ mi ò. ó di lílọ ṣeun o sọ mo fẹ́ kí ẹ mú jáde mo sọ. Má dáná owó ti jẹ lọ́wọ́ rẹ̀ o. Má dáná o. Má dáná o. Mo rí ọ. Ẹ pẹ̀lẹ́ ẹ lẹ̀. Ìrèkó. Ẹ̀rìkó. Ìrèkó. Yàwá ẹ̀rìkó ìyá wa ẹ dàgbà kò wá nígbà èrè ẹgẹ kú sábúlé ni ẹ ọlọ́sẹ̀ wèrè o ẹ kò sáà dàpọ̀ ẹ bọ́ sáà fi yìí ẹ bọ́ àga jù mí ẹ kò sáà fẹ́ràn mi ní ẹ lè kọ́ o. ẹ ìyàwó ìjọ lọ́rọ̀ tí mò ń nígbà náà ọ̀rọ̀ àdúgbò rẹ̀ nígbà tẹ́ ẹ bá sọ pé ẹ lọ sí nígbà tí ẹgbẹ́ ẹgbẹ́ gbẹ̀mí lọ́lára wa ni ẹ já ẹ sí láwọn àjẹ. ẹ mọ tó ṣẹlẹ̀ rẹ sí. ìyọ̀lẹ̀ jẹ́ tó mú owó ilé ìwé sílẹ̀ ní owó tá a gba owó ìyọ̀ èmi náà yé mi bẹ́ẹ̀ sì sì ti tí n bá wá dé kó ìmọ̀ pẹ̀lú mo ṣe jẹ́ méjì bí ìmọ̀ pẹ̀lú. ẹ dákun ìyá wa ìmọ̀lówó yìí owó òkè òkú bóòlù àti ìrìnà.

eléyìí kì èkó kì fi mọ bẹ́ẹ̀ ṣe ṣe. ọgá ó wà fún ti ẹ̀gbọ́n tó yìn òun tó wà níwájú ẹ̀ náà àìkókò lẹ́lẹ̀ lọ́mọkọ. Báàmù! mo kẹ́ máa wò pé ìjókòó ilé àjókòó báyìí àti ìjókòó báyìí pẹ̀lú ilé rẹ̀ ìjókòó láàrin wa. ṣẹ́rí ìfẹ́ ń wò lọ́wọ́ tó ń wọ́n pè ní àgbẹ̀jọ́ ìpamọ́. ṣé ẹ bàbá sọ̀rọ̀ kalẹ̀ yẹn ẹjọ́ abajẹ́ mo ń wojú wọn mo ń wojú mọ́mí ẹ̀ rí kí n má rí mọ́mí ẹ̀ rí mo ṣe wojú wọn tí mo mọ́mí ẹ̀ ṣe sọ yẹn lẹ̀ báyìí àwọn náà lè mú yóò ní mo ti rí odi wo dọ́ọ̀bù ìyá ẹ̀ wò eléyìí wọ́n pè lábùkẹ́ páàgì. ẹ wo mo understand àbíkẹ́ bó ti páàgì yẹn ni mi understand jọ́bù ọlọ́run kí ni mi ni understand. bọ́ọ̀lù bẹ̀ tí wọ́n rí èyí tó wù yẹn bẹ̀rẹ̀ wọ́n ti rájà báyìí fọ́ wọ́n jọ wà náà ni o ìjọ ìṣègùn tí ń jà yín yìí irọ́ fún ẹ̀ àbí jẹ́ gẹ́gẹ́ bí ìsọmọ ẹlábílẹ̀ pé ẹni ìkọ̀kọ̀ òun gbà wà lé àti báyìí lọ àwọn ti fi owó lórí. má jẹ́ ká fọ̀rọ̀ lẹ sọ gbogbo ètò ìsọ̀lá náà èrò tó rí fún ẹ kí ni abẹ́kọ̀ ṣe. má jẹ́ parọ́ fún ẹ mo a tí mo ṣe pọ̀ mo ti yẹ lẹ́ẹ̀bù káwọn gbà lọ àti sẹ́tà wàá ṣe àwọn kan kò ní pọ̀ sí alọ́mọ. wẹ́rẹ́ yá gángan ló àwa máa gbá nǹkan ọ̀sọ̀ fún ọ yẹn ló lè ṣe ṣàgbéwò yẹn làwa fi ń gba nǹkan nídìí ní ìgbòho yìí yẹ. dáàdi òye ni kò ń ṣe àwa tábà nu orin táà ní orin a kọ́ lò pẹ̀lú ọmọ ìgboro ni pẹ̀lú ìgbàlá pé kò sí ìyọ̀nba tábẹ́ ṣe. gbogbo àwọn ilé wọn gbé lẹ́tọ̀ àti ìdání gbogbo wọn lọ́wọ́ ìgbòho yẹn kọ́ lọ fẹ́. ẹjọ́ ẹ má bẹ ẹ má bẹ kájà ẹ̀yin náà ká gba ẹni gbàgbé ọtí rárá two twenty ó dàbí kò tọ́tọ̀ fún òṣìṣẹ́ ẹgbẹ́ ìjà iná sórí àwọn eléyìí èyí táwọn àṣẹ yẹn ó yẹ kó mọ̀ pé adébí àdúgbò làwọn fi ṣe àwọn eléyìí ó máa ń wá látòkè tó bá tún máa padà gan òtún ní mọ̀ pé máa padà gbà bẹ́ẹ̀ à fáàbù lówó lórí ìjókòó yìí táwọn ti dá ẹ̀ tọkàn fáàbù. orí yóò kàn kì lórí wa ọ yóò kọ yọ kéèké. bẹ́ẹ̀ ti wù mí èmi àbíkẹ́ bá àbíkẹ́ kan ìbínú ọ̀la kan bí ọba mi wá ṣe rí mi tó bá ilé ní bò ní àbíbò ní gbègbà ní sì sọ lè fi ṣe ábàdù sínú òkúrọ̀ ábàámú. bàbá mi bá lógun gbọ́mọ̀ra. This is interesting. Um, nǹkan tí mo rí ẹ̀ rí o. okay jọ jẹ́ kí mi náà sọ pé mo súnmọ́ ẹ. ẹ mọ̀ wípé àwa náà ti ń discuss kìíní ìpínlẹ̀ báyẹn kò ní lásán ṣe àpíl ọ̀rọ̀ pálábá máa lọ sí ìdílé ọjọ́ kan. ọlọ́run wọ́n bá wọn yá. pé ká ká kẹ́kìnní ìjì ká ṣe ká mú un. ọ̀lẹ́ mi ní rí. ẹ wá rí hmm, màámi tí mò ń wò irinṣẹ́ burúkú ni wọn honestly èmi kàn ń tọ́jú wọn látàárọ̀ mo kàn ń wò wọ́n wò wọ́n ah! àgbà nìkẹ́ hmm, màámi àgbà àwọn ọ̀tá ní ìkọ̀kọ̀ ojú ti ní àwọn àgbàlagbà àwọn tó máa jẹ́ kí léèyàn pa wá àwọn kọ̀ọ̀kan ló kú. o gbọ́dọ̀ wá dá ọ ẹ jẹ́ kí n sáré fún yín ní pọpá introduction ṣẹlẹ̀ tẹ́ wò yìí mo ní tí bọ́ọ̀ àwọn gbogbo ara kẹ mọ̀ yẹn pè lè rí díẹ̀ díẹ̀ ni ó ṣe jọ́ tẹ̀lé ilé bẹ̀rẹ̀ sí rìn ó jọ wọ́n lójú ṣé wàá rí ìyàwó àyè ìyá gbogbo lé inú yẹn o ìyá gbọ́dọ̀ jẹ́ tígẹ̀ ọ̀nà òun tiẹ̀ tígẹ̀ kan tígẹ̀ ìyá gbogbo lé tóyìn ni àwọn àgbẹ̀ tígẹ̀ tóyìn ni mo ṣe dà. ṣẹ́rí mi ò rìn. ṣé ó tì í. èjì àtòdò kẹ́ẹ̀ èyí àtọ́dọ̀ kan pé méjì. ìwọ ló bá iṣẹ́ ní lórí oṣù àpò obìnrin jọ lẹ́yìn. ẹ máa ló ṣẹlẹ̀ ẹ má ẹ má jẹ ká. kó jáde kó jáde. a ní láti kí kí kí ló forúkọ ẹ. àbí kẹ fá. wà á ní láti ṣe. ẹ̀kọ́ orúkọ tó pọ̀ tó. irọ́ bó ṣe máa jẹ́ nìyẹn. pọ́ọ̀ṣì kẹ̀ ṣé wọ́n orí ibi tó kù kì í ṣe pọ́ọ̀ṣì ooo ah, ẹ̀rẹ́ fílẹ̀ lórí nọ́mbà yẹn gbà náà o kẹ́rù wọlé jọ. ẹ wo onídìílé ni ẹ ah. jáde. Ẹ̀rọ. Àbùsùn àgbẹ̀ mi. Ǹjẹ́ mi? Yàrá yàrá. Lẹ́dẹ̀ẹ́nu. Indeed. ó ga ọ rírí là á rí o àníkẹ́ kí ló ṣe ẹjọ́ mi kọ́ ni. ìdí ah, ọdún kọ iṣẹ́ mi ní ẹríyé látara wọn àti ìyá ọ̀sẹ̀ bẹ́ẹ̀. páàkì. tí mo fọwọ́ ilé mu fún àbí tí mo fi ilé ìbò nǹkan nù. nínú ìsanwó sì ti mi gbé sẹ́nu àbí. ọkọ ló pe pàǹdà sí. Ah, ah, yá wa two twenty kan ló pẹ two fifty ló pẹ. kí ló ṣẹlẹ̀. wá arábìnrin kí ló dín ọkọ̀ tó kò síbẹ̀ ọkọ̀ jẹun wúyẹ́wúyẹ́ látà kí ló ṣẹlẹ̀ gangan. tígẹ̀ kò lè yé. ṣé yẹn ọ̀rọ̀ ah, sí máa máa sọ pé kò lè yé wa àjọ wa nígbà yìí. Could it possible kí gbogbo wa máa ṣe fàájì bí kò sọdún ó wá sọ fún wa pé kò sí nǹkan tó ṣe mẹ́rin tí nǹkan bá ṣẹlẹ̀ ọmọ kó gbogbo wa so definitely a gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣe sọ. ó ní kò lè yé. àwa àwa àwa àwa aláyẹ sórí tó ti gún ìdí ìwé rẹ ṣe kùsùn yẹn kò jùlẹ̀ padà ṣe máa ní kò lè yé wa wọn ló mú nǹkan mi látara kó n ṣàlàyé bó ṣe lọ wá tíṣẹ́ bá ti yọ kó ṣàlàyé fún àyíkó kékeré láti fẹ́ gbowó tí ó bá dẹ̀ yọ kó wà á mẹ́rin sí ẹ̀. wo wo wo wo àbíkẹ́ nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún wa sórí ikú àwo àjọkú ni bẹ́ẹ̀ sì ni àwẹ̀ àwo àjọgbà ṣé nǹkan tó bá ṣẹlẹ̀ jẹ́ ká mọ̀. ẹ ló ẹ ló ẹ ló wà ẹ tó máa béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ olóòlù àlejò ó dẹ̀ tààrà àlejò ẹ lọ gbọ́n tó dà á lóko yìí. plasma ti lè wù. ṣẹfẹ àlejò. àfẹ ẹ ẹ kó ṣòro wọn fẹ kí ẹ. kí ẹ. 打了完毕。 ọkọ̀ àti ìtẹ̀lẹ̀ fún wọn ní àjàgbà ìfẹ́ ni mo torí ẹ̀ wá rí mo ti access property tó tó nǹkan tí wọn lè ní wọn láìpẹ́ àmọ́ nǹkan kan tí mo ṣì wá ń rò tí ó tẹ̀lé lọ́rùn price mo lérò pé kò yẹ kó ju twenty million lọ but twenty five million lẹ́yìn. mr okeke site yẹn wọ̀ tó fourteen million ọlá ipò ga nídìí owó mi wọ́n ṣe ní kẹsàn-án twenty five million ẹ̀yin mr òkìkí gbà tẹ̀yìn náà dé ibẹ̀ ẹ ṣàdúgbò àgbọ̀rọ̀ náà ṣe ìṣòro ṣẹ́ni kó wà òkè ìtẹ́bà rẹ̀ inú mi máa gbó twenty five million ni òkò ju òkìkí. ok ẹ mọ̀ pé a ti ń gbàgbọ́ ọjọ́ ti pẹ́ ẹ ò dẹ̀ ìrà tí ò lọ́mọ lórí hmm. mo ti gbọ́ màá rà kódà owó ẹ̀ sí rẹ́dì sínú àkáǹtì ìṣòwò ẹ̀ fọkùnrin ẹ mọ̀ pé nǹkan tí ì mi ò lè ṣe. ọ̀gá wa kọ̀ sẹ̀. ọ̀gá wọn ò sí ilé ìsìn wọn lọ sí amẹ́ríkà mo dẹ̀ believe God did it with um, adesha so twenty five million yẹn gan ọ̀gá fẹ́ fi kún owó wọ́n fẹ́ fi establish iṣẹ́ síbò míì. no problem tó bá dé màá zèlè gbogbo ẹ̀ màá ṣe payment gbogbo documents tó bá yẹ ká sign ẹ̀ á so lẹ́yìn gbogbo yẹn ẹ̀ màá wẹ̀ fún fún ara mi fẹ́ ìbéèrè yìí nípa òbítí bẹ́ẹ̀ ni tí mo ṣe rí tẹ́ bá ṣe ẹ̀rọ inú environment yẹn ọkàn máa jẹ́ sí nínú mi. àwọn bàbá wa mọ́nímọ́ní wọ́n ní kàkà kí gbajúmọ̀ yọpọ̀ lọ ẹni tó máa pàkèrè fún ayọ̀jú. bẹ́ẹ̀ni a fà pẹ̀lú ọmọ ẹlẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rù ìṣẹ̀lẹ̀ àgbẹ̀. ìṣẹ̀lẹ̀ làwọn bẹ̀rẹ̀ ní ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìmọ̀ tó ń jẹ́ ọmọ ẹlẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ kankan. Ah, mi ò kí n tó gbalẹ̀ o serious. àbò ń ṣe mí ṣẹlẹ̀ ló wọ ẹ àbò Margaret ló wọ ẹ. mo ń kọ ìyá ẹ kí n tẹ̀lé. wọ́n á gba ìbò ṣe bẹ̀rẹ̀ ṣọ́n pé mo ti ti ní ìṣù pẹ̀lú ẹ̀ ẹ̀ sọ fún ẹ̀. sọ pé mo sọ fún ẹ pé èmi àtọmọ ẹ̀ tù máa ń sọ ogun tó ń tá a wá nǹkan ní sáńdẹ́rẹ́ fún un ẹ ah. kò fẹ́ dá mi mọ́ o àwọn ti dínkù bó ga o gbogbo kí ẹ ti ń dìbò bá gbogbo ti lè gbére tí wọ́n tẹ̀ dá wa sọ yẹn gẹ́gẹ́gẹ́gán ni ọmọ kan sí Santos àbí kíló tiẹ̀ pé ẹ̀ lóyún ẹ̀ṣẹ̀ ń pín kiri wọ́n kò ṣe kí n ṣe hold on ní àbí kí kẹ̀kẹ́ àánsà. òun ní wọn lọ rẹ pẹtẹtẹ yẹn. wọ́n máa lẹ́bi yẹn àwọn máa lẹ́bi ọmọ àlè fún ọmọ àlè pọ̀ ta àwọn ọmọ kọ̀ọ̀kan tó nǹkan èmi dẹ̀ wò pé tí èèyàn bá ń gbà kan lọ́wọ́ yàn tó bá ti mẹ́ta fún ìjọ kí ló yẹ kó ṣẹlẹ̀. àwọn ìdáhùn ẹ̀ ti yà sí. màá dẹ̀ dé tó ẹsẹ̀ fún ìdílé mú. tó orí yẹn lèmi wà ń sè. Ah, ó ga o. kó dùn kó pọ̀ nípa ẹ̀bùn ìdìbò ẹ̀ tó bá ṣe ìlú wọn. àbíyọ. nǹkan aláyé ẹ̀ ló ti ní. àwọn àgbẹ̀ bẹ́ẹ̀ ti dé. àwọn àgbẹ̀ bẹ́ẹ̀ ti dé. Abigail àbíkẹ́. kí ló ṣẹlẹ̀. wọ́n dé wọ́n padà dé báyìí lára ọ̀rọ̀ rẹ̀. kò ṣòro. àwọn tún ní. tó sì kò ṣòro. kò ṣòro ẹ̀ ṣá kí ẹjọ ẹjọ lẹ́yìn kọ̀ọ̀kan ẹjọ ẹjọ kí ló lọ dédé ẹjọ. orí mo rántí ẹ má sáré o. ẹjọ ni kó tẹ bá fẹ́ mà. ìyá ń gbé sí ẹjọ kan. ok. ọ̀làdé. ok. bí ẹsẹ̀ kan sí. ok. ajá ìyá dúró bó ṣe wáyé. ok sir. ṣùgbọ́n ibi bá ń bá ẹ sọ́ọ́sì kò fara balẹ̀ kó máa gbọ́ twenty five million naira tó wà nílé àwọn àgbà. twenty five million naira kò sí twenty. bẹ́ẹ̀ sọ yẹn pààrọ̀. ẹ kó yẹ kí ni òkè sá òkè mọ. àwa ṣeré ní báyìí ṣé ó ti yẹ tá a bá dẹ̀ confam àmì wá síbí báyìí. twenty five million naira wà lọ́wọ́ ẹ̀ nínú ilé yìí to so help purchase property ṣó ti yẹ owó yẹn làwọn ń gbà wọlé báyìí kò wọlé kò kó jáde lẹ́rọ̀ kó tó dogo kó tó dọ̀dẹ. kò sí. bàbá yìí sọ̀rọ̀ ẹ̀jọ̀ tó lọ wà fún èmi ṣẹ́rí àwọn information yẹn wọ̀n fún yín dáadáa lẹ́rí twenty five million kò sí ilé ó wà nínú àkàwọn. ọmọ ìbẹ̀rẹ̀ ọgbọ́n dà láàmú. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ parọ́ fún mi. bí mo ṣe rí díẹ̀ tọ́mọdé bá gbọ́mọ yẹ́ ìmọ̀ àtọmọ sísè ọmọ ogun ló ṣẹlẹ̀ ń sìn ọwọ́ lórí ẹ̀rọ wà ní mo check book ẹ̀ wà á check twenty five million naira orúkọ tó wà lẹ́yìn ẹ̀ àwọn máa ń lọ sí báńkì àwọn máa dúró tí èmi bá yẹn bank manager ẹ bá ti wá pè bank láti confirm check mi ibi báyìí ló máa Okay. Very cozy èmi lè dé báńkì kí wọ́n dẹ mú bíi márùn-ún gbà abẹ́rẹ́ tí mo máa lọ ti máa rí gbẹ̀fọ́ náà tó di wò lè ní ìṣòfò ìyàtọ̀ ń padà sẹ́yìn padà sí báyìí. ẹ má fi ọ̀rọ̀ ẹ má fi ọ̀rọ̀. ìṣòro ìpadà. ẹ ṣe ọdún mẹ́wàá. bí o bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ni mo ṣe ṣàlàyé fún yín yẹn. one million naira just like that. a ní kò fọkàn balẹ̀ sẹ́wọ̀n mo ní kò fọkàn balẹ̀. Ah! ó dà o. Eh, ọ̀rọ̀ owó ó máa ń le lára lóòótọ́ but ìwọ ní sùúrù ìgbà tèmi ti gbọ́n sí i màá kàn bí ẹ ní àwọn ìbéèrè kan tó bá ti dáhùn a máa mọ what next to ta ló fura sí àbí ẹni tó mọ̀ lórí ọ̀rọ̀ owó yẹn. ẹnìkan tí mo sọ fún òní sẹ́gítírì ibi tí mo ti fẹ́ ra property. lẹ́yìn ẹni yẹn kò sí ẹni ọ̀dà pẹ̀sì. mi sọ fún ẹni ọ̀dà pẹ̀sì. nǹkan tó máa ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé wàá ní kí àwọn ọlọ́pàá méjì wá tẹ̀lé wá lọ ìwádìí ẹni yẹn ọkàn balẹ̀ a máa rìkọ́fà lọ nǹkan ẹ̀ fún ẹ. tẹ bá bá mi rìkọ́fà ẹ ló máa dá o ẹ mọ̀ pé èmi àti àtijọ́ wà ìdọ́ǹtẹ̀ owó ti pẹ́ o. a máa rìkọ́fà ẹ̀ ṣe bí ká rìkọ́fà ẹ̀ fún yín. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bá mi wí ni ẹ jẹ lówó tí ó bá ti sí lára ikú dé. ìgbà tí wọ́n wá gba ẹ̀ ṣé o ti wá kú ẹ̀ ṣé o ti kú báyìí wà á ní sùúrù mi máa ní káwọn ọlọ́pàá fi tẹ̀lé ló ti ẹ mọ̀ pé twenty five million naira wà nínú àkáǹtì Mr. Okiki. mo mọ̀ pé twenty five million wà nínú àkáǹtì Mr. Okiki wọ́n fi ra property lọ́dọ̀ wa. ó ti ṣẹlẹ̀ ní pé a máa nídìí ní àgọ́ wa. ẹ jẹ́ kí n pe company lọ́ọ̀yà mi. náà ẹ má dín kùn ọ̀tẹ́ bá dùn ẹ̀ mà. ẹ má wẹ̀ ẹ sọ fún wọn pé kó bá wa lọ́hùn. ẹ lò ó. yà lọ yà lọ jáde. ẹ dọ́bù kí ló sọ sórí pé àbíkẹ́ o ti jáde mímí rí mímí rí bí o rẹ̀ ní ti we cannot go. a ah, ọ̀dẹ ní ọmọdé ní ọmọ gbégbé yìí àbíkẹ́ mọ́mọ́ yẹn wá ṣe eré yà lọ. sọ tí wàá lásán mi pé kí n filẹ̀ mi yà lọ. ti fẹ́ẹ́ ti sẹ́ yà lọ. movement na ah. Thank you. Oh.

welcome. Yes, sir. Detective Adeyemi. Ah, ah! Agbọ́rò yẹn ò ní wá dẹ̀ ń Thank you, sir. Coming from north. Ah, ah! Reason tá a fi pè é kẹ́yìn náà wá bá a ṣiṣẹ́ ń bí òun we want you to help us here. And we kan wà tí wọ́n ń da ìlú ìrú gan kan tí wọ́n ń pè ní Àbíkẹ́ Pàgùn ọmọ English tó ti gan-an èmi tí mo request for transfer ẹ̀ mo mọ̀ pé o lè ṣe iṣẹ́ yẹn. ọlọ́run adé rẹ̀ lọ́wọ́. ọmọbìnrin Àbíkẹ́ Pàgùn tí wọ́n ń wù ó lè nà ọ́ ó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá wa gan kò táwa táwa ọlọ́run ló sì dá wa sílé bó ṣe dé ẹ̀mí mi sọ fún mi pé ó máa ṣe you go through it and get back to me. all right oga okay. thank you very much um, tí n bá ti go through it any information mi tí n bá ní máa kó sí mi sir um, ẹ jẹ́ ká fọkàn sí mi lọ. thank you very much sir. Àbèrè àbèrè rọrùn alákejì. Mo yẹ ọkọ dànù, ọkọ àyè. Bí èèyàn ṣe ń kú rèé, he lost a beautiful girl. Ah. Ah! Túbẹ̀tì, ṣé o sọ fún mi pé tíkẹ́ẹ̀tì kú nìyí? I don't like the question. I don't like the fucking question you're asking me. Inú kankan náà lè wá àti ti gẹ̀ wá. So why are you asking me this question, please? Ayé ni mo wà mẹ́. Ẹni méjì lẹ́tọ̀ wọ́n lù kan náà. Olú drive. Ah. báyìí ló pa kí ló ṣẹlẹ̀ ah! ẹdùnà ìdùnà mo ń rí sísìn kankan because I don't understand mo ń wo wípé ṣé kìí ṣe wípé tí kẹ jẹ èèwọ̀ nípasẹ̀ okùn tó ṣe sí wa lára ah! because I don't understand. nígbà tí azẹ́fì ṣẹlẹ̀ mọ́tò yẹn kọ̀ crash small but but wá ikú ikú mọ̀ pa ti jẹ o wọ oògùn ti jẹ kó wọlé accident tó bá ń lọ ṣẹ́gun kò ti wọlé kí ló ṣe fẹ́ mi accident náà sọ kúrò tó wà ní. má gbọ́dọ̀ ẹ wò. ẹ ah! guys ẹ wá gbọ́ ó ní kálukú wà lọ tọwọ́ ìgbàṣọ ẹ má jẹ wọ. jíjẹ jíjẹ ẹ wò jíjẹ jẹ ìwọ. What? Ah. Why? I swear to God. I swear to who created me, I hate you. Why? So you knew that you get Jewa and you didn't tell us. You didn't tell me, you didn't tell her. You didn't tell any one of us. No, Mama! Oh, you okay? Ẹni tó bá dé wọ̀, mo máa ń bẹ̀rẹ̀ nípa. Ah! Kí ló dé? Ah! Ah! Stop saying that. You know God, you can kill me. you, you can kill me. I hate you. I hate you. I hate you. Oh, Come on. How will you be, guys? Òun ni náà kìí jẹ fún un. Èyí dá ẹ̀fún ní kìí jẹ fún un. Welcome of it is. Ọkọ mi. Adéyẹmí ọmọ ọba. Ọkọ mi. Ọmọ bódòdì òkú. Ojúde ló gbọdọ̀ gbúgbẹ́gi ọmọdé orí ohun ìlẹ̀kẹ̀ ọrùn jíríjírí ní ìlẹ̀kẹ̀ láti pa àwọn iṣẹ́ ọmọ ètò ọba ti dé yóò wá jẹ́ ìṣe nípa ìṣe kì í ṣe tí ọ̀tẹlẹ̀ yí ẹ ṣùgbọ́n ìmọ̀ ìpadà tẹ́lọ̀. Eh, ó tiẹ̀ wá dáńsẹ̀ kábíyèsí táwọn gbé mi kó lé àbíṣà wá sí màá lè máa yọjú sí ilé ìgbòho wá sí ó kọ̀ jẹ́ pé iṣẹ́ kan wà tí wọ́n á sáyìn fún mi sí ọmọbìnrin nìkan dà wọ́n láàpọ̀ níbi sí in fact báńkì wà nìyẹn wọ́n fò kàlífàwọn aráàlú pé nípa ní information tó máa lead àwọn ọlọ́pàá sí mímú ẹ̀ àbíkẹ́ jẹ́ àbíkẹ́ páàgì lóko. yé yé kọ̀ọ̀kan láti sọ láàrin àti yorùbá. àbíkẹ́ kí ni. àbíkẹ́ páàgì. adéyẹmí ọ̀ ah, kábíyèsí àbíkẹ́ páàgì. yé mo gbé mo gbé ẹ wò mí ni. ó ti ń lọ bí ọdún mẹ́ta sí pẹ́ẹ́rẹ́ ọmọbìnrin kan wà tí ẹ̀yin mọ́tò jẹ́ òun àbíkẹ́ báwo. kì í ṣe bí tá a lè fọwọ́ pa ìdá rẹ̀ lójú. ọmọ balógun ni. ó gbóná ju bàbá rẹ̀ lọ. ẹni ọmọlé balógun ni. ọmọlé ọmọ balógun gangan ọmọ bíbí inú rẹ̀. ẹ kábíyèsí fọ́tò ọmọbìnrin táwa ní. Um, èèyàn tó rí rùmọ̀rùmọ̀ ni kò ga kò ga gbogbo àwọn máa ń wọṣọ bí ọkùnrin. pàgùn. kábíyèsí ṣòwò ẹni táwọn ìṣọmọ lónìí ọmọ ẹ. adéyẹmí o nígbà tí pàgùn fẹ́ kúrò ní tó kúrò nílẹ̀ tó fi inú yìí sílẹ̀ gbogbo ìlú ìjọ yíyọ ah máa padà wálé. ìyá mi ìyá mi kò rí bẹ́ẹ̀ mi ì lè ṣe bẹ́ẹ̀ agbèfọ́ba ni mí mi ì lè gbọ́dọ̀ sá ẹ̀yin àgbà náà lè ní gbàmígbàmí òye àgbà tó tó ṣe bí òwe ẹ̀dẹ̀ ní ẹranko lémi pọ̀ wá ọyọ ọmọdé iṣẹ́ tíjọba rán mi ni o iṣẹ́ bàbá rán ikọ̀ kì í pa ikọ̀ àdúrà àtẹ̀yìn máa bàbá mi gbà lórí pé ọ̀nà ń bá mi ṣe kọjá ọmọ rẹ ní kò lágbára lálẹ́ ilẹ̀ yìí ìwọ ló rẹ̀ yìí àṣẹ bẹ́ẹ̀ lẹ ṣe ni pé ọmọ ọ̀rọ̀ tí wàá bí ìyẹn máa fún àwọn ọlọ́pàá láàyè láti mọ ibi ẹni láti kẹjẹ ọkọ. Yeah, you fuck with me, you fuck with me, tó máa ń sọ gbogbo ìgbà nìyẹn omi pọ̀jọ kà omi pọ̀jọ kà mo mọ̀ pé ọmọ gbọ́ tiẹ̀ what of detective adéyẹmí torí iṣẹ́ tí mo fi pè é wá lélẹ́yìí ṣé àjẹnú làwọn tẹ̀ ń bá jà ni. sà ọ̀gá ẹ foríjì mi sà àlejò náà làwọn tá ń bá jà o ọ̀gá gbogbo ìròyìn mi tẹ́ gbọ́ ní nọ́ọ̀sì yẹn àwọn dánbáyà àtàwọn boko haram pẹ́pẹ́pẹ́ là ń dojú kọ́ ń ṣùgbọ́n in all my experience of the force ọ̀gá mi tí ì rí relé rí gbogbo ọ̀bọ̀n tá a kó lọ àwọn ọmọ tí ọmọbìnrin yẹn kó sẹ́yìn àtún fúnra ẹ̀ kò sí kankan nu wọn tí bọ́n wá ràn bá ṣe ń yìnbọn lù wọn lọ́ta wá kàn gbọ́n dalẹ̀ ọ̀gá mò ń wọ ọta mi ńlẹ̀lẹ̀ báyìí ọ̀gá kò ràn wọ́n àlùjọ̀nnú gbà ni wọn o. gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ a ṣáà rí pé kìnìún yóò ṣojú lásán àwa kúnrin ẹ̀ṣẹ̀ wa ni o ká lọ gbàdúrà gidigidi ẹ̀yin àgbà ṣàlẹ̀ ní tí ẹ ṣe ń bá dáni ṣe la máa ń túbọ̀ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sí anytime tẹ bá ti fẹ́ lọ fún operation yìí pàdé. ara ti àbí báwo bẹ́ẹ̀ ni ẹ máa lọ iṣẹ́ yóò tẹ̀mí lọ́rùn rárá rárá rárá ó ti yẹ yín kó tẹ̀mí lọ́rùn. ṣe sáré. olùtọ́nà gbogbo tí ẹ bá dé bí pátápátá ló ti yé wa kódà ibi tí ẹ wí dé ó yé wa jù bẹ́ẹ̀ lọ òtún àgbà. Hmm. olùtọ̀nà kó o tó wí kó o tó fọ̀ gbogbo tẹ́ ẹ torí ẹ̀ wá kedere ló yé mi àmọ́ akànnì kì í ṣẹja. ẹ láyé mi kedere. bàbá rẹ̀ àwa rẹ̀ wà nínú múlẹ̀ tí a sì ti múlẹ̀ fún pé àwọn ò ní dà. bàbá tó bí ti ṣáájú yín déyìn bàbá rẹ̀ ti ṣáájú yín déyìn. olójú ọ̀rọ̀ tẹ́ ń sọ yóò máa yé ni ẹni tẹ wí ètò ti jáde ní ayé ó máa péjọ mẹ́ta kan ó dá wa sọ ìṣe òkú ẹ̀ ló wá ní àbá yìí ẹ̀ ẹ̀ láyé mi. bàbá rẹ̀ ò tó kú láti wà nímúlẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ pé lẹ́yìn rẹ̀ nǹkan kan ò ní sọ ọmọ rẹ̀ lójú ẹ̀mí ẹ̀ nǹkan kan ò ní sọ ọmọ ẹ̀. àwa sì rèé ọmọ olóńgbò gbòdú. àwo ìyàwó lọ. àwo tí ń gbàwó mi torítorí. àwo tí ń gbàwó kò tápátápá. àgbà kan là wà ń gbàyàn. àdéhùn ti wà mẹ́wàá. àmọ́ ọmọ olórí yìí iṣẹ́ tó ṣe iṣẹ́ tó léwu ni iṣẹ́ amúni ló ń ṣe àwa fẹ́ kọ́wọ́ ayé bá bí mo ṣe gbé wá síwájú yín mo mọ̀ pé máa gbà mí tọwọ́ tẹsẹ̀ ni. kókó ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ìmùlẹ̀ ti wà láàrin wa àwa ọ̀dẹ̀ kì í dalẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ wọn ní ẹni dalẹ̀ a máa balẹ̀ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a lè dalẹ̀ o. ẹ lè bá mi di ọmọ yìí. àwa máa fi dẹ̀ fún yàn kan dà lólùtọ́ ṣẹ́kù dínà rẹ̀. Se a Pugina lè kúrò dà lómi. Olórí, ọkùnrin ayé Everything just go serere. Everybody need that serere. Amadaye mo tu kelele. Èmi tèmi rẹ̀ mi amúra lẹ̀. Ọ̀dọ́mọdé ẹbí ìjọ mi. Àgbàlagbà ẹbí ìjọ mi. Ọmọdé ló bí ìjọ mi. Àgbàlagbà ẹbí ìjọ mi mo ṣe ṣe yẹn ni kò ṣe máa ṣe mo ṣe gbé yẹn ni kò ṣe máa dé mo ṣe gbé yẹn ni kò ṣe máa dé mo ṣe ṣe yẹn ni kò ṣe máa dé. ló ń bá lára mi wá òun dún lára mi wá ẹsẹ̀ kó lára mi ò lè lóye tí ẹ̀ ń lára mi ló ń bá lára mi wá òun dún lára mi ẹsẹ̀ kó lára mi ò lè lóye tí ẹ̀ ń lára mi. ọjà ló wọlé ọkọ tí wọlé aṣáná wọlé ẹ̀kọ́ tí wọlé ọ̀dùn pípù wọn tó kọ́sọ̀ òbẹ́ wọn dẹ̀ mọ́ káwá lọ́dẹ̀ òde ta ló fa wèrè lọ́yọ̀ ta ló fa wèrè lọ́yọ̀ ṣé wọn ló fa wèrè lọ́yọ̀ ẹ ti lọ fa wèrè lọ́yọ̀ lára ó ń dún lára ẹsẹ̀ tó atm lára mi tó ń bá ọ̀nà wáyé tó ọ̀pẹ báyìí ọ̀nà kù. ajé òde àwọn ayé dúdú ajé òde àwọn ayé pupa ajé òde àwọn ayé funfun wọn ní kò sọ́nà bẹ̀. ẹ Elédùmarè máa jọ̀wọ́ báàmì fi ṣọ́ rẹ̀ ṣọ́ ọmọ mi Adéyẹmí. Ah, àbí kí la tún fẹ́ ṣe báyìí o kò lè ṣiṣẹ́ alábìá mọ́ ẹ ọlọ́run ọba jọ ah, Adéyẹmí ọmọ mi. Ah. àwọn alálẹ̀ ni rọ mi sí alálẹ̀. wọ́n sì ṣetán láti gbà. kan péré ló ṣe fún wa. ń ṣe fún yín bẹ́ẹ̀ jẹ́ lórí ọmọ mi adéyẹmí ni ẹ jù ẹ dákun kí ni nǹkan náà. ìrànlọ́wọ́ àwọn wa ni wá omi òun láàbù ṣe. ẹ dákun ìyá wa tí bá wá rí omi òfurufú náà ta ní ìwà gbé fún. níbi tó wà nígbà kúrò tó bá ti fẹ́ káwọn alálẹ̀ náà wá síbí kó o pè àwọn jù. Body. Àwọn kọ́mpìnì tí a máa ń ṣiṣẹ́ fún la máa ń provide security. Wọ́n wá àwọn abu àwọn bridget company. Àwọn kọ́mpìnì ẹ mọ̀ pé wọ́n máa ń ṣe dáadáa sí ọlọ́pàá. Even ká má béèrè anything lọ́wọ́ ẹ máa wọn nǹkan tí wọ́n ti ṣe fún wa náà. Inú wọn lára ẹni tó ra màdùnfà fún wọn station ma understand máa dẹ̀ fẹ́ kí ẹ jẹ́ ká arrange fún àwọn security to tight lọ fún wọn làwọn fẹ́ gbé owó kan for one piece of it's almost two hundred fifty million. two hundred fifty million so ẹ máa lọ arrange fún àwọn boys tó bá wà pé dáadáa nínú àwọn boys èmi fúnra mi mo máa tẹ̀lé torí ara wọn.

Mais um, zero. Eu vou deixar agora no alto. Mas eu vou ter literal de security one. Mas é dele. Mais um. Hello. Ọ̀rọ̀ ló fi mí máa yàtọ̀ sí ti yín. Ẹ bá sọ wípé ẹ ṣe jẹ́ káwọn ilé sùn lórí ìṣúra àti ìsinmi. Báwo ni a ṣe fẹ́? sóòdì ló ti mú báàgì ní àbáyé ló ń ṣe ẹ láwọn káàkiri ló ń ṣe ẹ. ok ok ok ok ok ẹyin guys ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ gbogbo àìdí àyín pátápátá gbà mí láì ẹ jẹ́ àfàgbọ́lẹ̀ fún mi kọ́ ẹ ká gbé kó máa rògbò ẹ̀. ó yà jẹ́ kọ́ mo lò ó. táyìnì ẹ rọ láàbọ̀ ẹ ṣayé ẹ ṣayé. ẹ̀yin alálẹ̀ ooo ẹ̀yin alálẹ̀ ooo ẹ̀yin alálẹ̀ ooo ah ìyá wa káàbọ̀ queen ó sì kú ọ̀rọ̀ àwọn alálẹ̀ wo àṣẹ ìyá wa omi òfurufú tẹ́ni kì í kó jọ mi ò rí kó jọ. olórí o ò lè rí kó jọ tí o ti gbàgbé pásìkò ọ̀gbẹ́lẹ̀ láwùjọ omi òfurufú yìí ṣe é kó jọ lásìkò àmọ́ nígbà táwọn alálẹ̀ ti ṣetán láti ràn á ti pè lógógó rẹ̀ lẹ́dìí a sì ti ṣètò lé lórí. àwọn dúpẹ́ wọlé rẹ̀ ń ṣe òdúpẹ́ o. problem. Má fòyò. Olórí, gbogbo bó ṣe lù pátá, um, Àwọn alálẹ̀ ojú ọ̀gbìn kan Thank you. yẹmi ọmọ wa ṣọlọ ń gbọ́ gbọ́ fún yìí èmi fún ọlọ́run nínú bí mo ṣe ń pọ̀ nítorí pé ebi ni mo mọ bí tí ẹsẹ̀ mi kéde àwọn alálẹ̀ tó ṣàmì lọ́nà ṣàmì fún mi wọ́n lè sọ fún mi wípé ẹni kẹ́ni tí wọ́n bá tí kí nìyí bá pọ̀ lára ọlọ́wọ́ bá lè gbọ́ ṣó lè gbà lára orí ìlẹ́dàá ni wà ní ètò ìṣẹ̀lẹ̀ ìwọ ló máa borí àdúgbò ẹ̀ bá gbọ́ bọ́jú tó o ṣe ní kò lẹ́kùn máa rí òkú jẹ fún ọ alálẹ̀ ìlú kò rẹ̀ lọ. ọ̀rọ̀ ẹ̀ máa pè yín tó di oúnjẹ ṣẹ́gbọ́n ẹ ṣe máa.

You. pàkún tó wá fikún tọrọ fálágbé ọmọ náà gòrókè ó yọdẹ oòrùn gòrókè yọ bàrà òṣùpá gòrókè ó yọ ó kárí ayé. ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà orí mi má gbàbọ̀dẹ̀ kó má gbàbẹ̀. ṣe lágbára.